الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين حديث أبي ذر الغفاري رضي الله عنه أمباس لكم ينور فن ربا والدعوة وصحابة النبوة محمد صلى الله عليه وسلم ليتي أتبار لنا àdéhùn tó gùn ni ọ̀nà látún kà lónìí ibi abáka dé ológun ọlọ́run títí tí a fi kà á dé ìparí bàbá gbàgbé ìta kẹ́ńbẹ̀ lánàá ni olúwa lóun gan ṣe àbòsí ní èèwọ̀ fúnra òun òun ni bóun bá bóyàn sí kò sí ilé ẹjọ́ téèyàn ó gbé òun lọ síbẹ̀ náà òun òun ṣe àbòsí ní tí ọ̀dà léèwọ̀ ọwọ́ àdọ́wọ́ ẹ̀yìn tóun dáná ẹ gbọ́dọ̀ ṣàbòsí o. Ya ibadi olúwa ní ẹ̀yin ẹ̀dá mi ẹ̀yin ẹrú mi kullukum dallun illa man hadaytuhu fastahduni ahdikum ẹ̀rí gbogbo yín pátá ẹ̀ mànà àfẹ́ ni mo bá fi mànà o. kullukum dallun illa man hadaytuhu ẹnìkan nù wọ́n dọ́nà máa o. àfẹnẹ lọ bá fọ̀nà mà wọn. torí náà fàṣàdù ni ẹ má wá ọ̀nà kí n bò mí mà èmi ọlọ́run yẹn bí kí n fi ọ̀nà mà yín èmi ọlọ́run yẹn bí kí n ṣe kí ni kí n fi ọ̀nà mà yín. ẹ̀kọ́ tá a rí mú ń gbé eléyìí pọ̀ o ni kéèyàn ọmọ gbẹ níbi àwa kéwúdé yìí a lè sọnù a níbi wọn ti bí àwa ọmọ àlìjánnà ni wa a àwọn tí àbí ìlú tá a ti wá gbogbo eléyìí rẹ gbọ́dọ̀ jọ tán yẹn o olúwa ní gbogbo ọmọ àtẹbí ádámà ní ọmọ náà àfẹni tó ń bá ṣe kí ni tó ń bá fọ̀nà mà fọsàdúù ni ènìyàn ọlọ́run ẹ wá wá kí n fọ̀nà mà yìí bó o láti wá kọ́ lọ́wọ́ fọ́nà mà wá pẹ̀lú obìnrin ránṣẹ́ sí wa ẹ wá mọ̀nà nínú Al-Qur'an al-Karim ìlọ lọ́hùn yìí fọ́ ẹ wá mọ̀nà níbi kíni níbi àdìsá nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ ń tí àwọn èèyàn ń pè lọ́nà lónìí ìgbẹ́ni o ọ̀nbẹ́nìkan sọ ọ̀rọ̀ kan jọ sọ̀rọ̀ níjọ́ ní lórí ọ̀rọ̀ mọ̀lúdì àbásìkò mọ́lúdì hmm. mo wá ní à ah, nínú tí ò sí èméjì ń bẹ̀ ni pé mo ṣe mọ́lúdì lójú ayé ànábì ọba ẹgbẹ́ sìn ni yóò ti dé kánẹ́bì ó tó lọ torí ànábì ò kú ò láyé títí tọ́lọ́ fi ní àdéhùn mọ́ àtìmálìtò lákùn dínà kún káwa náà mú translation káka tá ní àtìmálùtù mo ni mo ṣe parí ẹ mo ṣe pé o olúwa ló ń pé ẹsìn ebi dé ń lọ yẹn pé mo á yá kódà kìí ṣe ọgọ́rùn ọdún kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin làwọn kan tó rò pé ẹjẹ á máa ṣe ayẹyẹ ọjọ́ bíi àdìlẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ èèyàn ní kọ́nà bó ṣe ọgọ́rùn mẹ́wàá ọdún ló tó dé ṣé kò wá dáa ni ìgbà tí ń ṣe mistake ni o. olùwà ni ẹ má wá ìmọ̀nà lọ bò mí o ibo ni ẹ wá lọ ọ̀dọ̀ èmi ọlọ, ibo ni ẹ mọ̀nà lọ́dọ̀ ọlọ́ọ̀ ìlọ́lọ́ọ̀ yí ìlànàbì yí ìlànàbì ṣe ọ̀dọ̀lá ọ̀dọ̀lá ọba ìpọ́rọ̀ ẹ̀sìn ẹ̀rí bọ́ba jẹ pọ́rọ̀ ayé aṣọ tá a a gùn gbọ́ sí náà pé tí wọ́n gun mọ́tò lọ́jọ́ ayé ànábì ẹ̀sìn kọ́ léèyàn yìí kò sẹ́ni tí ń gun mọ́tò pé mo fẹ́ fi sin lọ́hùn kò sẹ́ni tí ń gbogbo èyí tẹ̀ ń fi ń wéra wọn dáa sí ní rọ́ọ̀gì tẹ tẹ́lẹ̀ mọ́sálásí òun èyí òun yàtọ̀ àmì ẹ̀rí ń tẹ́ àgbà afẹ́ fi sin ọlọ́run ní o ọgbọ́dọ̀ lẹ́yìn o agbọ́dọ̀ gbọ́kọ́lọ̀ ní àṣẹ o agbọ́dọ̀ pàǹdẹ́bì sí àbò ní o sallallahu alaihi nítorí náà ẹ dákun a gbọ́dọ̀ máa wáyé ìmọ̀nà lẹ́yìn ìgbà tá a nẹ́bí ò sí pé kíní ju ọgọ́rùn márùn ọdún lẹ́yìn ànẹ́bí ọgọ́rùn-ún ọdún kọ́dọ̀ ọdún kan lẹ́yìn ànẹ́bí ọlọ́ba ọlọ́run torí náà ẹ olùwà kó lò fún gbogbo yín olúwa wí bẹ́ẹ̀ bá nẹ́bí yẹn sọ̀rọ̀ sọ̀rọ̀ wàwájàdáka bọ́ọ̀lán fàhádà ẹ̀wù bí ọlọ́run ti gbé ìwọ ànẹ́bí mọ́ ọ̀mọ̀nà àwa láfọ̀nà mọ́ bọ́lọ̀ bá wá wípé ànẹ́bí ọ̀mọ̀nà òun ló ń wọ̀nà mọ́ àwa tá a tó nǹkan kan lẹ́bi ànẹ́bí ọ̀pọ̀ àbí káwa náà wá mọ̀nà lọ́dọ̀ ọlọ́run ẹ̀yàn bá wá fi ìwà ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́run lẹ́ẹ̀ tí wọ́n ń nǹkan bá sọnù ọlọ́sọ̀rọ̀ rẹ nù. torí pé olúwa ní fàtàdú ní ọ̀dọ̀ mi ni ẹ wá ìmọ̀nà sí àdínkùn ẹni wọ́n ti wá mọ̀nà wọ́dọ̀ ọlọ́run fọ́nà ya ibadi ẹ̀yẹrú mi ee ja'i'un illa man at'amtuhu. ẹ̀ka tó Eh, torí ẹni tí wọ́n bá máa mẹsìlíìdì wọn lẹ́nìkan ń gbé jọ́ra kan tí ń jọ ní oní eh, eh, Abubakar ṣe mòlúdì Umaru ṣe mòlúdì ẹni kan gbẹnu sọ̀rọ̀ àwọn tí ò rújú rárá tí ò ṣe kí ni ò rújú rárá ìtàn mòlúdì kìí ṣe ọgọ́rùn-ún kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin lẹ́yìn tá ànábì ò sí má sọ̀dọ̀lọ́ ọ̀sọ̀. bàbá wa rẹ nìkan tó dàbí yín tọ́lọ wá tàdá àti kálámù tí ń kan tó yúre ò tó mọ́tò yìí ń dààmú làákàyà àwọn èèyàn má. àkọ́dà àwọn tí ó gbé mòlúdì kalẹ̀ náà wọn ò péré ànábì ṣe o wọn pa àwọn sọ̀hábẹ́ ṣe o kọ́dà àwọn ò màmú máìlì kì ṣe é àbábọ̀ àníbà àbí sáfì wọ́n rò kọjá èyí ò lè àwa ń pè ní olúwa ní ọ̀sàdú ní èmi ní ẹ wá ìmọ̀nà ẹ má wàá sọ́dọ̀ ẹ lómi o torí náà lẹ́yìn òtí dẹnu yá ìbáàdì olúwa ọba ní ẹ̀yìn ẹrú mi kullukum ja'irun illa man at'amtuhu gbogbo ẹ̀yin ọmọ ànábì ádámà lẹ́bí ń pa o àfẹnìmbá fún lóúnjẹ o àsọlọ ní fún yẹn ní tẹ́yìn ọjẹ́ gbọ́lọ́wọ́n ọba fún ọ kọ́dà bẹ́ẹ̀ yẹn ni ọwọ́ àgbà kó tó dọ́dọ̀ rẹ̀ yóò ní òsì mọ́ o àwọn ẹ̀kọ́ ńláńlá ni o ọkàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run o olúwa ní kò gbó yín lélẹ́ bí o ìlàmán àtọ̀ àmùtòwò àfẹnìmbá fún lóúnjẹ o fásitì àtọ̀ ni ẹ̀wọ́ oúnjẹ wọ́dẹ̀ mi ọlọ́ ọ̀dẹ̀ mi ọlọ́ ni ẹ̀fọ́ kan yín sí ọlọ́run lè lọ máa nẹ́bí ádámọ̀ fún sábàbí bí ọba sì lò ó òun kò bínú sí ọlọ́run ní kí wọn náà bẹ́ kó tó oúnjẹ jẹ fún ọ tòró olúwa kó lò kún ya ẹ̀rù gbogbo yín lè bí ń pa o ìlàmán àpọ̀hámùtòwó àfẹnìmbá fún lóúnjẹ o pọ̀sítàtàmù ni èmi ni ẹ̀wọ̀ oúnjẹ wọ́dọ̀ mi ó fẹ́rẹ̀ mọ́ kún wọ́n fún yín lóúnjẹ. Ya ibadi gbogbo ẹ̀yìn ẹrú mi kullukum aarin gbogbo yín lẹ̀ lásọ̀lá illa man kasawtuhu abẹnidẹ́ ń bá daṣọ́ bò. Àsọ̀lọ̀ ní daṣọ́ bò yẹn. Olúwa ní gbogbo yín kò sásọ lára yín o. Ah, gbogbo wa náà mọ̀ bá a ti wáyé. Bẹ́ẹ̀ni kan wọ aṣọ wáyé àdáyé náà ni ó ń kálukú ń wọ aṣọ aṣọlọ ní daṣọ fún yàn fasaksu ni torí náà bẹ́ẹ̀ bá wá aṣọ ọ̀dọ̀ ènìyàn náà ní ẹwà sí o akusokun ènìyàn bá fi wá nífun gbogbo àwọn eléyìí ti ń kọ́ wa ní pàtàkì ni pé ìtọ́lọ̀ bá ti nìkan òun ló ti wù má fi ọkàn rẹ tọ́dọ̀ ọmọ ànábì ádámà ọ̀pọ̀lọpọ̀ gbé ẹ̀mí rẹ̀ gbogbo ọ̀rọ̀ rẹ̀ gbogbo ṣe gbogbo àníyàn rẹ̀ ọ̀dọ̀ ọmọ èèyàn ló fi sí o níjọ ọmọ èèyàn yìí bá wá já ń tàn máa yóò tún wá ṣe tí ó kó bá ti lọ́dọ̀ ọlọ́run máa lẹ́lò mí kó kò tó torí pé n ti ń fọkàn sí láti ti ń ti ń wò fóun ní ọkàn ní ọkàn àwọn bá wọ́n yẹ̀ sá bó bá pẹ́ ní ọfọkàn rẹ̀ tó lọ́dọ̀ ọlọ́run ní tó gbà pé pé kádàrá ń bẹ yọ gbogbo àgbò kọ́dà àwọn ibi ni wọ́n ti ń ronú ọ̀wá gbádùn mọ́ kọ́dà bp wọn wá ń ga kọ́dà ẹlòmíì yí lórí látàrí àfọkànsí. olùwà ni èmi ní ń ṣe nǹkan o ìṣe ń bá ṣe nìkan ló ṣeé ṣe o èyí tó o bá sì létò ọfọkàn sí tọ́lọ́run ò pé ọ bọ́ sí gbà pé kò tí ì ṣe kan ní ọlọ́run ni ò tí ì wù kó ṣe àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ yẹn bá ní ní ń gbáyé kọ́dà yọ gbáyé rọ ẹlòmíì ẹ máa wò pé ṣé kí ni rí jẹ báyìí tí ń fi ń dán ẹ̀mí rẹ balẹ̀ ní ìgbà tí ò tí ò tí ò fún rẹ wàhálà ẹlòmíì sì jẹ gbogbo ń bẹ́ẹ̀ yẹn jẹ yìí ó fún ọmọ ẹ fún ọmọ ẹ nígbà tí à ń jẹ yìí ẹjẹ afọkàn wa sọ́dọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí lọ gbà pé àmì tọlọmọba ti nìkan المسلمين اللهم تعالى سبيل هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين